ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́rú ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún 2024 ẹgbọ́ Koko kókó inú ìròyìn náà ọ̀rọ̀ ìṣítí lórí ìpolongo ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ń tẹ̀síwájú. Si ẹ jẹ́ kí a ṣọ́ra o ọmọ ìbílẹ̀ yorùbá ló sọ bẹ́ẹ̀ ọmọ ìbílẹ̀ yorùbá ẹ jẹ́ kí a dúró láti tún ilẹ̀ wa ṣe yorùbá ìran àrà ọ̀tọ̀ ni ó jẹ́ ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ ìṣítí ń tẹ̀síwájú lónìí lórí ìpolongo ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ẹ máa bá wa ká lọ. Nínú ìpolongo náà, olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá sọ wípé lónìí ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2024 a gbé agbára ìṣèjọba ara ẹni wa dìde pẹ̀lú agbára kan náà tí olódùmarè fi ta sánmọ̀ bí ẹni taṣọ agbára kan náà tí ó fi dá ọ̀run méje ayé méje ilẹ̀ àti ohun gbogbo tí ó wà nínú rẹ̀ ẹni tí ó sọ wípé kí oòrùn òṣùpá àti àwọn ìràwọ̀ kí ó máa ṣe ìmọ́lẹ̀ ayé àti kí òkúta iyebíye kí ó ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ èmi mo dúpẹ́ onítìrí Abíọ́lá nísinsìnyí polongo ìṣèjọba ara ẹni ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá lónìí ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2024 láti òní yìí lọ ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ara rẹ̀ ó bẹ̀rẹ̀ orílẹ̀-èdè tirẹ̀ ó sì di orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé bẹ́ẹ̀ ni ó di orílẹ̀-èdè tí ó ní ìjọba tirẹ̀ tí ẹnikẹ́ni kò sì lè tako eléyìí bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè sọ wípé kò rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti di bẹ́ẹ̀ ó ti di ìmúṣẹ pẹ̀lú àṣẹ tí Ọlọ́run fi dá ohun gbogbo tí ó sì sọ wípé kí wọ́n máa bẹ pẹ̀lú àṣẹ yìí lónìí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bẹ̀rẹ̀ ìjọba adelé rẹ̀ ó sì ní agbára ìṣèjọba ara ẹni tirẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lo agbára rẹ̀ yìí láti ṣe ìjọba ara rẹ̀ láti òní lọ títí ayérayé èmi mo dúpẹ́ onítìrí abíọ́lá fún ìmúkanlẹ̀ gbọ̀ngbọ̀n tí mo sì jẹ́ ojúlówó ọmọ bíbí ọmọ ìbílẹ̀ yorùbá ìran yorùbá opó olóògbé mko abíọ́lá ọmọ onítìrí èkó pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti agbára rẹ̀ tó ga jùlọ agbára ìwàláàyè rẹ̀ agbára tí ó fi ń jẹ́ àìrí agbára tí ó fi ń jẹ́ àìlópin agbára tí ó fi ń jẹ́ àìnídìwọ̀n agbára iyì ògo àti ọlá rẹ̀ lónìí yìí mo ṣe ìpolongo jíjẹ́ orílẹ̀-èdè èyí ni orílẹ̀-èdè Yorùbá mo ṣe ìpolongo proclamation ìfitónilétí notification ìgbésí ìta ní àgbáyé publication ìfi ohùn ọ̀rọ̀ léde annunciation ìsọ̀rọ̀ fún ìmúṣẹ pronunciation ti agbára àti ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá láti òní yìí lọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá di orílẹ̀-èdè tí ó sì ní agbára ìṣèjọba ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì bẹ̀rẹ̀ ìṣèjọba ara rẹ̀ ọ̀hún láti òní yìí lọ a fi èjìjí dì í láìsí àyípadà tí ẹnikẹ́ni kò sì lè sọ wípé kò rí bẹ́ẹ̀. a ṣe ìkéde fún gbogbo orílẹ̀-èdè àgbáyé nísinsìnyí wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè tuntun orílẹ̀-èdè tí ó tuntun jùlọ ní àgbáyé àti orílẹ̀-èdè karùndínlọ́gọ́ta ní ilẹ̀ Áfíríkà mo kí wa kú oríire gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá fún èyí tí a ṣe lónìí yìí ó jẹ́ àbájáde àánú Ọlọ́run sí wa èyí tí ó sì wà títí ayé a ìkéde òmìnira wa ní ọjọ́ àìkú ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2022 bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ ètò ìgbàpadà reclamation ní ọjọ́ àìkú ọjọ́ kejìdínlógún ọdún 2022 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àánú rẹ̀ àti ìjẹ́ ọ̀kan rẹ̀ a ṣe ìpolongo ìṣèjọba ara ẹni lónìí ọjọ́ ẹtì ọjọ́ kejìlá ọdún 2024 pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ó ti wá sí ìmúṣẹ. ìjọba adélé ti bẹ̀rẹ̀ kò sí ohunkóhun láyé tí ó yí padà. ọmọ ìbílẹ̀ yorùbá láti àsìkò yìí ẹ tẹ̀síwájú ẹ má ṣe bojú wẹ̀yìn mọ́ ẹ máa lọ láti ògo sí ògo lórí ilẹ̀ alàyè yìí àti ní agbára ìṣèjọba ara ẹni wa báyìí ó sì ti bẹ̀rẹ̀ a sì ti bẹ̀rẹ̀ ìjọba wa àánú ọlọ́run ni a rí gbà mo kí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kú oríire ẹ jẹ́ kí a máa fi ọpẹ́ àti ìyìn nígbà gbogbo fún ọlọ́run alààyè a tún ní láti máa ṣe èyí nígbà gbogbo tí a bá ti rí ojú rere rẹ̀ sí wa ní oríṣiríṣi ọ̀nà ní kíákíá àwa ọmọ ìbílẹ̀ yorùbá yóò bẹ̀rẹ̀ nísìnyí láti máa rí àti láti máa jẹ̀gbádùn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní jíjẹ́ orílẹ̀-èdè tiwa. Ní àkọ́kọ́, àwọn nǹkan kan wà tí ó jẹ́ wípé tí ó bá ti jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ni ó gbé wọn wọlé sí orí ilẹ̀ wa kò ní sí owó ìrìnnà tí wọ́n máa san lórí rẹ̀ duty free. Ìrànlọ́wọ́ owó láti bẹ̀rẹ̀ òwò yóò wà bákan náà fún ọmọ ìbílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni ìrànlọ́wọ́ owó fún iṣẹ́ àgbẹ̀ ohun ọ̀gbìn àti ohun ọ̀sìn yóò wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá gbogbo nǹkan wọ̀nyí ni a ó ṣe àlàyé lé lórí láìpẹ́ a pè gbogbo orílẹ̀-èdè àgbáyé láti mọ̀ wípé ilẹ̀ Yorùbá àti ìran ọmọ Yorùbá ti di orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kí ẹ̀mí ọmọ ìbílẹ̀ yorùbá IYP ó wà títí láé kí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY ó wà títí láé kí ọlọ́run olódùmarè bùkún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kí olódùmarè bùkún ọmọ ìbílẹ̀ yorùbá mo dúpẹ́ kí ọlọ́run bùkún yín ẹ jẹ́ kí a ṣọ́ra o pàápàá ní títọ́ àwọn ọmọ wa sọ́nà ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ńṣe ni àwọn ọmọ iléèwé méjì ń fi ìjà ṣeré nínú ọgbà iléèwé wọn àfìgbà tó di ìjà gidi tí ẹnìkan ti ẹnìkejì lulẹ̀ tí ó sì fi orí gbá irin lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹ̀jẹ̀ ti ojú àti imú ọmọ náà jáde tí a kò sì mọ̀ bóyá ó ti kú ni tàbí ó sì wà láàyè nítorí bí òkú lórí nínú fọ́nrán tí wọ́n fi gbé ìròyìn yìí wá bá wa ẹ jẹ́ kí a rántí wípé ọmọlúàbí ni ìṣẹ̀dá ọmọ Yorùbá ẹ jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ wa kí a sì fi kọ́ wọn wípé bí ó tilẹ̀ wù kí ẹnikẹ́ni máa tọ́ wọn níjà tó kí wọ́n wá ọ̀nà láti yàgò fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ Olúwa bá wa tọ́jú àwọn ọmọ wa o. ọmọ ìbílẹ̀ Yorùbá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti dòun o ẹ jẹ́ kí a dúró lórí ilẹ̀ wa láti mú ìdàgbàsókè wá sí orílẹ̀-èdè wa nísìnyí tó jẹ́ wípé àníyàn ìrọ̀rùn ọlá àti ọrọ̀ ni orílẹ̀-èdè Yorùbá ní fún wa àkókò àti máa sá kúrò nílùú títorí ebi àti ìyà ti kọjá lọ ọmọ bíbí ilẹ̀ Yorùbá kan ni ó pa àrọwà yìí nípa rírán ọmọ Yorùbá létí wípé àkókò ọrọ̀ àti ìgbádùn wa ti dé kí a dúró lórí ilẹ̀ wa láti ṣiṣẹ́ tọ eléyìí. ìran àrà ọ̀tọ̀ ni Yorùbá jẹ́ o ọmọ ìbílẹ̀ Yorùbá kan ni ó sọ bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé kò sí ìran tí a lè fi wé Yorùbá Yorùbá ní ìmọ̀ Ọlọ́run nínú ẹ̀jẹ̀ wọn Ọlọ́run ni ó sì fún ọmọ Yorùbá ní àṣà tí ó yàtọ̀ gedegbe ní àgbáyé kí ọmọ yorùbá ó mọ pàtàkì ara rẹ̀ o gbogbo ọdún tí àwọn amúnisìn ti fi tipátipá dà wá papọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn ẹni tí ó yàtọ̀ sí yorùbá ni a ti bẹ̀rẹ̀ sí di àmúlùmálà a ní láti padà sí ìjẹ́ ọmọ yorùbá wa láì ní àbàwọ́n kí ni à ń pè ní àṣà yorùbá ọmọ ìbílẹ̀ yorùbá kan ló sọ wípé àṣà yorùbá jẹ́ ohun tí ó ti inú ẹ̀mí wá àti wípé ọmọ yorùbá ní láti mọ ara rẹ̀ nínú ẹ̀mí kí ó tó lè ní òye àṣà yorùbá dáradára ẹ jẹ́ kí a ṣe èyí kí a lè mú ìmúṣẹ wá sí irúfẹ́ ẹ̀dá tí olódùmarè dá yorùbá a ò rí jù báyìí lọ lónìí ẹ̀yin ènìyàn wa kí a tó máa lọ ìwọ̀nyí ni kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i olóyè mọ́dúpẹ́ onítìrí abíọ́lá ti sọ wípé lára àwọn ìgbádùn tí ó wà fún ọmọ ìbílẹ̀ yorùbá ni wípé àwọn nǹkan kan wà tí ó jẹ́ wípé tí ó bá ti jẹ́ ọmọ ìbílẹ̀ yorùbá ni ó kó wọn wọlé sí ilẹ̀ yorùbá kò ní sí owó ìrìnnà tí ọmọ yorùbá bẹ́ẹ̀ máa san èyí tí a mọ̀ sí wípé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kò ní ní owó díútì lórí rẹ̀ ẹ ṣe é kú kalẹ̀.